àfáà tó bá fẹ́ máa bá ṣe níbi ẹ̀sìn gbogbo ẹni tó bá jẹ́ pé kò múmú láyà rẹ̀ ibi tẹ́ fẹ́ parí ọ̀rọ̀ yìí síwájú ọlọ́run bá ṣe. èmi rà pé kò sí nǹkan tá a wáyé wá ṣe ju pé ẹ̀sìn làwọn fi wá ṣe lọ. tó bá ti bá rí pé òun gẹ́gẹ́ ní bàbàrà ayé fún yín òun gẹ́gẹ́ òun ló já sí pé ayé gẹ́gẹ́ òun ló ń lé sí ẹ̀mọ́tẹ̀lé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ní tí ìbá sàánú ọlọ́run lórí yín àti kẹrẹ mọ́sàkì àríkùn ahadun abada ọlọ́run bá ní ẹnì kankan ò bá ti mọ́ ní ní ẹnì kan ò bá ti wẹ̀ mọ́ kán ìwé bá ti wẹ̀ yẹn fún mi kúrò níbi ẹsẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá Allah subhanahu ó sàánú wa pé kí ni ìkẹ́ àti àánú rẹ̀ ọlọ́run bá ní tẹ́ ẹ bá ti bọ́ nú ẹ̀ṣẹ̀ ẹ mọ̀ yìí ó pẹ́ rárá ẹ mọ̀ wá ọlọ́run lálá kò jìn kò sí kẹ́nìkan ló fi jẹ́ pé àwọn ọmọ sáà kẹ́kẹ́ à ẹ̀yìn ẹni rí wọ́n dà wọ́n lóhùn wọ́n jẹun ó pọ̀ tí wọ́n bá ti ń pè ọ́ lẹ́rìí wọ́n fẹ́ fi ọlọ́run fẹ́ máa fi ọlọ́kàn balẹ̀ ẹni rí ṣé ìwọ gán rò pé olórí gba kí wọ́n pè ọ́ lẹ́ni rí mọ́jẹ̀ wọn tàn ó ọlọ́run bá nìkan ló ahad tí ì bá ṣe pé àánú ọlọ́run àtọ́lá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ní mọ́ sẹ́kẹ̀ àmì fún mi ahadin abada ẹnìkan nu yìí ò bá ti là láéláé ọba ni ó tó bá wù á gbìyànjú mọ́pọ̀ á gbìyànjú lóòótọ́ ká mọ́ mọ́ mọ́ bọ́ sínú ẹ̀ṣẹ̀ ẹ kò túmọ̀ sí pé àní dẹ́ṣẹ̀ torí pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe máa ń rìn lórí àkìtàn tí ò ní fẹsẹ̀ kó mí àwọn àgbàlagbà ní bí ò fẹsẹ̀ kó tútù yóò fẹsẹ̀ kó gbígbẹ ọmọ ẹ̀dẹ́yàn dẹ̀ ní èèyàn olérin wọn á sọ pé bí ṣe ń rìn lọ oríire òsì wá mí sọ pọ́sibù kò pọ́sibù bọ́lá ń ṣe sàlámù wà ní sọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fẹ́ gba táwọ́bà wa àwa ni ká má dára dúró torí kò sẹ́nì kankan nínú wa tó là tó mọ kanga kúrò níbi ẹ̀ṣẹ̀ ni wallahu sami'un alim ọba tí ń gbọ́ tó sì nímọ̀ ní Allah subhanahu wa ta'ala ó ń gbọ́n tó kálukú wa fẹnu dá àtẹnitọ́ já sí pé láàárọ̀ kùtùkùtù yóò gbègèrè kó tó jáde nílé tẹ́lómi bá béèrè béèrè ní ẹ̀rọ sẹ́sìn ò tí ì yẹ́yìn náà débi ìlú ẹlòmíì ìbéèrè tí wọ́n béèrè ojú òṣùwọ̀n ah, ẹ mọ̀ gbàgbà ẹ̀kẹ́ ló máa béèrè wípé ẹgbẹ́ ọ̀sán mo fẹ́ béèrè lọ́wọ́ yín ìgbà tí mò ń lọ lánàá mo wá pàdé ẹnìkan ó wá sọ pé kí n gbà ọjọ́ mẹ́ta fún bàbá mi bí bàbá ń bẹ lọ́wọ́ ọ̀yà mẹ́kẹ́ tó ti ara dábì lórí tó jẹ́ kí n máa bèèrè ni pé bàbá ti kù mo ń bèèrè ṣé mo lè gbà á ẹgbọ́n bèèrè bèèrè ẹnìkan rí òun ó ní kó ń gbà ọjọ́ mẹ́ta fún bàbá òun lọ́wọ́ ya bàbá wa bàbá òun sì ti kù òun wá ń bèèrè ṣé òun lè gbà àwẹ̀ sọ yẹ kó bèèrè ṣé òun lè gbà àwẹ̀ ìka sọ pé òun nímọ̀ nípa pé àwọn èèyàn máa ń kàn án pé èèyàn kankan sọ̀rọ̀ fún yàn tí wọ́n mọ̀ rò pé bóyá táwọn bá wí àwọn ò rí ọ̀nà lọ́dọ̀ rẹ̀ ká ló mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ asán pé bàbá rẹ̀ ò tí ì kú tó ní ọmọ gbàwẹ̀ fún ẹnìkan tí wọ́n fẹ́ ẹnìkan sọ fún òun níjọba pé kó lọ kó sì sọ fún bàbá òun bàbá rẹ̀ sì ń bẹ láyé bàbá rẹ̀ sì kú ìṣe ọlọ́run bá fẹ́ ò ti tú eléyìí láṣìírí fún ọ kó tó wá máa béèrè pé sóòtò gbarú àwẹ̀ ìyàn ẹ fi mọ̀ pé àwọn èèyàn jìnnà sẹ́sìn tó ń ti bẹ́ẹ̀ bá yín sọ̀rọ̀ yìí àwọn èèyàn béèrè ẹ̀yìn ló lè béèrè pé ẹ dákun ìmọ̀mù fẹ́ béèrè béèrè ah, kí ni béèrè yín wọ́n ní wọ́n ní màmá òun ní sèwọ̀n èrè kí lóun wá lè ṣe sí gbogbo wọ́n tí wọ́n bá tiẹ̀ kọ́kọ́ ríran sí ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó kọ́kọ́ gbé wọn lẹ́nu sọ́hùn náà ẹ wá ń bí tẹ́ ẹ bá máa ríran ẹ wo bí dáadáa àbí ẹ wò mí dáadáa láyéláyé yín kẹ́ẹ̀dẹ̀ ẹ fi ń ríran gbogbo àwọn èèyàn ẹgbẹ́ yín tó bá máa ríran káàkiri ẹ má ríran orí ibú sọ́dọ̀ tèmi mọ́ o mùsùlùmí làwa o ìríran yìí àwọn owó àwọn orú àwọn ọ̀rọ̀ báyìí wọ́n ti fi ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ wọ́n ti fi gba àlìkìyàmọ̀ sọ̀rọ̀ lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sá fún ìyá tó bí ó kọ̀ látà máa wẹ̀ aláṣọ àlàbí àbókù bí ọ̀sẹ̀ kan tá máa wẹ̀ alọ́sìnkú pé ọmọ ìyá ẹ̀ pé wa o wọ́n ti tẹ́ ìyá kàn gbẹ́ sáà ní yàrá lọ kúnlẹ̀ òkú. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò yí àwọn èèyàn torí ẹ̀ mo máa ń tẹnu mọ́rọ̀ kan fún wa ẹ̀kọ́ ẹ jókòó sọ́dọ̀ àwọn afáà lóṣù náà ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lo ayé yín àtẹ̀sìn yín bẹ́ẹ̀ ṣe ṣe fún yín àálùsùn náà ara tẹ́ fi mọ̀ pé n tá à ń sọ yìí fáǹfààní ara wa ni àwọn ò kì í sọ pé ẹ mú wà náà wọn kì í béèrè wọn yìí ẹ béèrè béèrè ọ̀fẹ́ ni wọ́n dá yín lóhùn ẹ pè wọ́n sí wàásí wọn ní sọ pé n tó sẹ́ni pé sẹ́ẹ̀ ti mọ pákéjì wọn ní pákéjì wọn ẹgbẹ́ máa kiri ọlọ́wọ́ wọn bá yín sọ tí ó ṣe yín láǹfààní nínú ẹ̀sìn ní àtàyè ọlọ́ni ẹ̀mọ́ tẹ̀lé ìlànà ṣẹ̀tàn ọlọ́ni àpẹẹrẹ tẹ́ fi mọ̀ wọn ni pé àwọn tó bá ń tẹ̀lé ìlànà ṣẹ̀tàn nínú àwọn tó ń pera ọlọ́ni mímọ́ ọlọ́ni pé ìyá morú náà bí fàṣà ìbàjẹ́ ni wọ́n mọ̀ pàṣẹ rẹ̀ wọn ni múkà àti ntọ́kà kan gbogbo tí ò ṣe déédéé ni wọ́n mọ̀ ẹ̀ mọ̀ gbọ́ lẹ́nu wọn àwọn lè sọ pé kò sígbà tí èèyàn lè kírun tó bá ti jí àsìkò òun lẹ́sẹ̀ tó lù so wàá máa sùn ó máa kírun lásìkò tó bá wù lẹ́yìn ìgbà tó lọ sọ́nà al ni pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. wala ya'tali ulul fadli minkum was-sa'a أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم ọlọ́run bá ní wàlá yáàtàn alimọ́mù bá gbọ́ mi alẹ́ ọ̀ṣunmọ́tòlá ọdún ọlọ́run pé là yáàtàn ìtumọ̀ pé ẹ mọ́ búra ká mọ́ búra o ọlọ́run ẹni tọ́ olùlọ fọ́dílẹ̀ mi ń kun wọ́n sá ẹni tọ́lọ̀ ń tẹ ọlá fún tọ́lọ̀ ń ní kí àrísì kí ó wà lọ́wọ́ rẹ̀ ọlọ́ni ẹ mọ̀ búra o lérí kí ni allah yóò tún olùlọ kórùbà wọn lọ sàkíyè pé àwọn aláṣọmọ yín àtàwọn aláìní tó já sí pé ẹ̀yin ọlọ́run fi ṣe sábàbí jíjẹ mímu wọn ẹ̀yin ọlọ́run fi ta kókó ògbésí ayé wọn ọlọ́run bá ní ẹ mọ̀ búra ẹ mọ́ fọlọ́wọ́n bá búra o pé ẹ ní ẹ ní ṣe fún wọn mọ́ ṣe mọ́ tó fà tọ́lọ́ fi sọ̀rọ̀ yìí ọlọ́run ni nínú àwọn al-muhajirin fi sabilillah tó fà tọ́lọ́ fi ń sọ̀rọ̀ yìí ni pé ẹ pè mọ́ sọ fún wa pé mr Abubakar ló náwó lé lórí gbogbo ìgbésí ayé rẹ̀ ọlọ́run bá bẹ̀ ọ́ ẹ̀ ń dá sóore fún tí ò ní mọ̀ ọ́ sọ wa bẹ́ẹ̀ o torí irú àwọn èèyàn báyọ̀ máa mú èèyàn sísìn wọ́n sì máa mú èèyàn sísìn ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká display àlè ìbá torí pé ẹni tó ẹni tẹ́ ẹ bá ṣe dáadáa fún nínú tó sì wọ́pọ̀ láwùjọ nísìn nínú tó gbajúmọ̀ láwùjọ nísìn òun ni ìwà àìmoore kò síbi tó wọ̀ fún ibi àtẹnìkan mú àwọn èèyàn wa àjọ sọ̀rọ̀ ó sì jẹ́ ń tọ́nà ọba kọ́wọ́ ẹ̀wù sówó dáadáa àwa sọ̀rọ̀ dàbẹ̀rẹ̀ ó ní ìwọ̀n ibi tẹ́ sọ̀rọ̀ dé yẹn ibi tó lágbára láwùjọ nísìnyí àìmòore ó pọ̀ lára àwọn èèyàn àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní lọ́nà àwọn yẹ́ṣùkùrù náà sá lọ́nà yẹ́ṣùkùrù wà ẹni tí ò bá lè dúpẹ́ fún sábàbí lè dúpẹ́ fún Allah subhanahu kí ló fẹ́ máa kílèmù pé òun ṣé wọ́n ló ṣe fún mi ni ọ̀bọ̀lọ̀ ọlọ́run kan lò ẹni tí ò bá sì lọ yóò lẹ̀ lómi ó dúpẹ́ fóun tọ́lọ̀ ń lò ó dúpẹ́ fóun tọ́lọ̀ ń lò ẹni tọ́lọ̀ ń bá lò fún oríire wa àtàǹfààní kan fún wa á dúpẹ́ fún lẹ́bi ni gbogbo ẹni tí ò bá lè dúpẹ́ fẹ́ ní tọ́lọ̀ bá lò fún kò lè dúpẹ́ fọ́lọ̀ ìmọ̀ dúpẹ́ fẹ́ ní tọ́lọ̀ bá lò ní sábàbí fún wa èyí ń rántí ọlọ́run nínú àṣà yorùbá tá a bá dáadáa ẹ̀sìn àná yorùbá pàtàkì ẹ̀ ẹ̀sìn àná yorùbá pàtàkì ẹ̀. so ìwà àìmoore ó ti gbogbo láwùjọ ló fi bùkátà sí kíkà bí ọlọ́run bá aláṣọ àti pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ fẹ́ni tí ò mọ̀ ó lè mú yín ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe ó lè mú yín sọ tí ò yẹ kẹ́ ẹ sọ inú tí ò yẹ kéèyàn ó sọ nígbà sẹ́mi ló yẹ kó ṣe láìsí tí èèyàn bá kóra rẹ̀ níjàánu èèyàn sọ̀rọ̀ tí èèyàn bá sì sọ̀rọ̀ ó ṣe ti kéèyàn sì sọ olùyẹ pé kéèyàn bẹ náà ẹni tá a sọ̀rọ̀ fún un tí ò ní mọ ọlọ́mọ ti sí wa gbogbo ẹni tá a bá wá sọ̀rọ̀ fún tí ò bá mọ à ń bi ọlọ́run bá aláṣọ bá kọ́nà ó lè fún àìsàn orúkọ yẹn torí pé tẹ́ ẹ̀ bá ní sùúrù ẹ sọ̀rọ̀ irú ẹ̀ náà ló dẹ̀ tẹ̀sán Abubakar lórí aláàánú Abubakar lè náwó fún mr á jẹ́ àmọ̀kù káàtà mr ọ̀run Abubakar ló wà mr yìí náà ló lẹ́nu máa sọ ìbàjẹ́ nípa ọmọ Abubakar tó tún jẹ́yàwó òjíṣẹ́ ọ̀run ànábì wa Abubakar wa bínú tán pé ọ̀run tó bọ́ sọ́wọ́ mr ọlọ́run sọ ayà kan ọlọ́run wọlé ayà tàlẹ̀ olùlùfọ́dìlì mẹ́ńkó wọ̀sà ọlọ́run ká má búra o àwọn tọ́lọ̀ ń fẹ́ àrísìkù fún àwọn tọ́lọ̀ ní kí wọ́n ní ká má búra ayú tù ú olùlùkúrúbà wal masakin wal muajirina fi sabilillah àti gbogbo àwọn aláìní nínú ẹbí àtàrà wọn because iye kan ó níbi tí mistawo àti abubakar fi kanra kéèkàn ṣe pé abubakar kan náwó lé lórí ọba kọ́là ìyá tó bí aisha òun ni mistawo jẹ́ ọlọ́run wa ní kábùbákiri ọmọ sí bẹ́ẹ̀ wọ̀lìyá wọ̀lìyẹ sàn ọlọ́run ní ẹ̀ lámójú kúrò wọ̀lìyá fún ẹ̀ sàmójú kúrò ẹ ṣàánú àwọn wọ̀nyí tí wọ́n bá hùwà àìmoore sọ́dọ̀ yín ẹ ṣoore fún wọn wọ́n fi àìmoore san ó pọ̀ lọ ayé wà lọ́wọ́ sí láàrin afásọmọ pé la fẹ́ kà ní àbí láàrin ọ̀gá sọmọṣẹ́ àbí láàrin lálọ́ọ̀dù àti ayálégbé oríṣiríṣi ló wà ọlọ́ba ní kọ̀lìyà fún ẹlẹ́mójúkò wọ̀lìyẹ́sọ̀rọ̀ إلا láàánú àwọn èèyàn yìí ọlọ́run wa ní aláàtọ̀ṣẹ̀gbọ́nà áńjẹ́ fẹ́rẹ̀ lọ́wọ́ ìlànà sẹ́yìn náà ò fẹ́ kọ́ lọ́wọ́ forí àṣìṣe tí ń náà kiri. ìwé nítorí múrú àbúbákírì tó ń ti yímọ́lé àbúbákírì tó ń dáadáa tọ́lọ́ ọba aláṣọ tálá ní kábúbákírì ń mọ̀ ṣe tó ń ti bá àbúbákírì ṣe mọ̀ wá wù náà òní òun kọ́pọ̀ òun tó bọ́ sọ́wọ́ lẹ́sítọ̀n ọlọ́run ṣẹ̀ṣẹ̀ tó wá ń pè pàpà ẹ mọ̀ sí bẹ́ẹ̀ tó bá fi múlò Abubakar bínú ní mọ́tẹ́ yẹn wà mọ́tẹ́ yẹn èmi àti ẹ náà lè bọ̀ ní ọ ìmọ̀ ni ìwà tó dà Abubakar bí ẹni náà bá mọ̀ wípé gbogbo téèyàn bá ti ní dáadáa ọlọ́run sàn yẹn lẹ́sàn-án èmi àti yẹn ò ní mọ̀ Abubakar àbẹ́ ìmọ̀ Abubakar yìí. Thirty ọwọ́ ọ̀tún àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. Ó yí Abubakar jù wá lọ pé gbogbo ìdíje bá ṣe èyí ó lẹ́sàn-án. Lọ́dún tí bẹ́ẹ̀ Abubakar ló yẹ pé àwọn kankan bẹ á mọ̀ ṣe nà sí ààrẹ fúnra wa ni kò ń ṣe wípé ẹ̀ka àlẹ́alẹ́ àyínà rẹ̀ sì ń ṣe wá sí wa rárá. Èèyàn lẹni tí ń ṣe wá sí lọ. Èèyàn ni ẹ̀rí pé nígbà tó lọ́wọ́ bá sọ pé wala tastawi al-hasanatu sayyi'ah má fi àìdá tẹ̀lé àìdá la tastawi ọlọ́wọ́ bá lè fi wéra wọn àìdá àti dáadáa kìí ṣẹgbẹ́ ara wọn la tastawi al-hasanatu wa sayyi'ah wala sayyi'ah idfa' billati hiya ahsan ọlọ́run ni wọ́n lè sa ìdásí ọ dáadáa lè fi wọ́n fi dá padà ọlọ́run kò wá jẹ́ pé ẹni tẹ́ ẹjọ́ ń fa ọ̀rọ̀ yìí pọ̀ yìí ọ̀tá ọ̀run ọ̀gbẹ́ bolẹ̀ yìí méjèèjì ọlọ́run ni ìwọ bá lò ìwọ bá lò bí ẹni pé kò rí òsùn ọ̀rẹ́ kò rí òsùn ni ọlọ́run bá sọ tán ọlọ́run ni wàlá wàlá wàmọ́ yóò là ilẹ̀ lẹ́tì ilẹ̀ sọ́bà wàmọ́ yóò là kọ́ ìlàhù hadiri hadiri ọlọ́run kò sẹ́ni kankan tí ó tí ó láǹfààní àti ṣe bẹ́ẹ̀ láti ṣe irú sùúrù yẹn pé ẹni lé ejò sí ọ ìwọ wàá nírí ejò tó burú ju eléyìí tó lé eku ló wàá lé sí ẹni tí ó sì bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú rẹ̀ pẹ̀lú sùúrù rẹ̀ yóò já sí pé ẹni tó bá fi sùúrù ṣàánú rẹ̀ ọlọ́run wàá má yìí là àyínà lẹ́bí náà sọ̀rọ̀ àwọn tí ó lè ṣe léyìí àwọn tí wọ́n bá lè ṣe sùúrù tọ́nà bá fún lẹ́mí sùúrù wà mọ́ yóò lápá ọ̀hà ìlà àbò hábìlì àbí ọlọ́run bá ní ẹ̀ nílẹ̀ nìkankan tí ó lè ṣe é àyàfẹ́ tó pé ọlọ́run fún ní ìpín tó pọ̀ nínú dáadáa yìí ṣiṣẹ́ wàhálà ọmọ nìyó bọ̀ ọmọ nìyó bọ̀ ọ̀hún ṣé ẹnìkan ṣe dáadáa sáwọn ọ̀tá ọlọ́run tá nẹ́bí Muhammad sọ́lá àṣà kí làwọn ará mọ́kà fi sànọ́bì lẹ́fọ̀ọ́ ibà ìmúrí náà ni ànábì wà lé ejò sí wọn padà sọ́nà ọlọ́run wà ní ọ̀sán ọlọ́run dàpọ̀ gbogbo àwọn ọ̀wà tó dáa lára ànábì ìjó rọrùn fáwọn náà láti lè tẹ̀lé ògbé àdọ́gbà Muhammad sọ́sán nígbà tó padà wọn ká ẹ àlépa ni wọ́n lé ànábì ni ní mọ́ta tùbí àlépa ni lójúlẹ̀ kọ̀ọ̀nà pé wọ́n fẹ́ wulẹ̀ gbẹ̀mí ànábì ni sallallahu alaihi wasallam kánábì tó ráàyè sámọ́ wọn lọ́wọ́ pẹ̀lú yọ̀dà náà ànábì wa sá wọn lọ wọ́n tún wá lé ànábì àbẹ́yìn òmọ̀tán ni ìgbà tí wọ́n lé ànábì kúrò mọ́ka ẹ kí ló kọ́ tó lé ànábì kúrò mọ́ka tó tẹ̀lé wọn tí wọ́n sọ pé tó o bá yìí mú tó o bá yìí rí mú ẹ̀rọ pẹ̀kẹ́ ní àlìjáàlà àwọn àlìjáàlú kí wọ́n sọ pé ẹni tó bá rí nǹkan yìí nǹkan báyìí láàfọ̀ irú ẹ̀ ni wọ́n ṣe níjọ́ náà pé ẹni tó lè rí Abubakar àti Muhammad wá báyìí báyìí báyìí nǹkan láàfọ̀ lọ́kùnrin bá jáde wọ́n kò ní Suraqa ibn Malik Suraqa ibn Malik òun ló gbé ẹsẹ̀ tí ń lé Abubakar àtàdábì lọ. Ah, ẹsẹ̀ rẹ̀ ó sì sá ó ń sáktà ó kù sáktà kó ka lẹ́bi lára yìí àbúgbà kìíní yá ara sọlọ ọkọrin yóò bọ̀ àlẹ́bi wẹ̀yìn orí kó ti súnmọ́ lóòótọ́ àlẹ́bi rí ọlọ́run tó wà pẹ̀lú nǹkan tó bá wù ọ́ láàyè ẹ̀sìn sùrọ́kọ̀ sí jù ó sì bẹ̀rẹ̀ sí ń wọlé níbi tó wà yìí. ah sùrọ́kọ̀ gbòdì ẹ òun ò mọ̀ wọlé tẹ́sítẹ́sí mọ̀ rí ìyá Muhammad mo pè rẹ Muhammad mo bẹ̀ ọ́ ní o mọ̀jẹ̀ ń tán báyìí mọ̀jẹ̀ mọ̀jẹ̀ nǹkan ṣe mí báyìí dákun bó bá ti là mí máa kó padà lẹ́yìn rẹ̀ ẹwà dábì sọ̀rọ̀ àṣẹ ànábì tó ń bẹ náà fún un ẹ̀sìn títí ń lọlẹ̀ ó sì dìde ó sì jáde ṣé kò yẹ kí sùn lọ́kọ̀ padà lẹ́wọ́n tẹ̀lé àlàyé àfihàn lẹ́ẹ̀kẹta oṣù lọ́kọ̀ tó kékeré yìí èsì kékeré o ó ṣẹ̀ṣẹ̀ wá padà ọlọ́mọ́sàbálẹ̀kẹ́ sọ̀rọ̀ kan ó padà gba síláàmù lẹ́yìn ọ̀rẹ́ ó gba síláàmù tẹ́lẹ̀ ń sọ tójú ẹ̀ kan ẹ̀wù bí ẹ ṣe lé àlẹ́ fún òní mọ́ka sọ̀rọ̀ láwọn àlẹ́ sẹ́mi àti ilé ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ lé wa àbí sálépa náà kọ́ yóò wọlé láàyè ni so tó bá jẹ́ pé àwọn afẹ́wà tó sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam dán káwo káwo dáadáa lára lẹ́bí ọlọ́yìn làkọ̀dé káyọ̀ lápá fi ọ̀rọ̀ sórí ìlú àwọn òṣìṣẹ́ àtàwọn fásitì bó tún ṣe wá rí òun náà ànábì wa padà wọ mọ́kà nífàtí mọ́kà ọlọ́run wa gbogbo àwọn ará mọ́kà lé ànábì lọ ànábì ní ẹkún wọn ta iye gbọmọ ọ̀rá ẹ̀ gbogbo wọn wá dúró báyìí wọ́n yìí tí ìjà ànábì wọn sọ̀rọ̀ wọ́n pe ya Muhammad anta khayrina ibnu khayrina ìwọ Muhammad ìwọ òjíṣẹ́ ọlọ́run ó ti wá ọlọ́run gbàdá anta khayrina kálẹ̀ èèyàn bá lóore jù ú wa ìwọ ló lóore jù ú wa wàá bùnà káyìrì náà àwọn bàbá rẹ náà sì ní ẹ tó lóore jù nínú àwọn bàbá wa alábìlẹ eh, ọ̀rọ̀ ewu ní ẹsà alábìlẹ wọn sàmù alábìlẹ ìdè abu antumu tulaka ìdè abu antumu tulaka alábìlẹ ẹ máa lọmọ yọrọ àwọn. sọlọ lọ́wọ́ àlùsọ̀lọ́ ọlọ́run dákunjọ o ìwà dáadáa ti ń bẹ lára ànábì já nípìn tó pọ̀ ń o kò yí sí o wàmọ yóò la kọ à ilà lẹbi ilà sọ̀rọ̀ wàmọ yóò la kọ à ilà lọ hábìlẹ àbẹ náà wá sọ fún Abubakar pé ẹ lámójúkú ẹ láàánú àwọn wọ̀nyí ẹ ṣàánú wọn ẹ wo bí o sì lára ànábì ẹ wo ẹ wo tí wọ́n subject Aisha sí radiyallahu anha tí Aisha sì ń sunkún lọ́sàn-án lóru pé òun ànábì sọ̀rọ̀ náà sàn jẹ́ pé ẹ̀yin ni Aisha lójú ànábì Aisha wá di ẹni tá ànábì ń wò tá ànábì ń sàn án màlẹ́kùn ìpẹ̀lẹ́ o. inú inú ilé odi ànábì ọlọ́run ní tí ó ń dun Abubakar kìí ṣe díẹ̀ pé wọ́n kọ́kọ́ dánú ilé ànábì wọ́n da ànábì rìsàrìsà àtàwọn ará ilé ànábì Abubakar yọ́nú sí bẹ́ẹ̀ náà wọ́n tún wá da inú ilé wọ́n tún kó Abubakar àtọmọ àtìyàwó rẹ̀ wọ́n kó wọn sínú ìbànújẹ́ ìyẹn ló fà tá Abubakar fi pinnu pé ah mr o tán ìkọ́bọ̀ mi ò tó bọ́ sọ̀rọ̀ rẹ mọ́ Ọlọ́run wa ni ولا يأتل لأولي الفضل منكم والساعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله ọlọ́run ní gbogbo ẹni tó lọ́n bá ṣẹ́gi ọ̀la fún tó jogún arísìkì fún ẹ má sọ pé torí ìwà kan táwọn alásùnmọ́ yín wù ìwà àìmoore tó ń wù lẹ́ẹ̀bá ní ṣe dáadáa sọ́dọ̀ wọn mọ́ ọlọ́run bá ní ẹ má búra lérú ẹ ẹ búra lérú ẹ ọlọ́run wọ́n tàfù ọlọ́run ní ẹ lámójú kúrò ẹ lámójú kúrò sí wọn lè yẹ sọ òun ẹ láàánú wọn ọlọ́run ọba ní allah tuhibbuna an yaghfirallahu lakum ẹ̀yin náà ń sẹ lọ́run wọn ibẹ̀ yìí náà ń bẹ lọ́run kọ́lọ́run forí jìn àbí sẹ́ẹ̀ kọ́lọ́run forí jìn náà ẹni wàá gbọ́ ọ̀rọ̀ yẹn náà tóun náà ní sí òní tóun náà ní síra wallahu ghafurur rahim. ọlọ́wọ̀n bá ń kọ́ ọba aláforíjì oníkẹ́ gbogbo àánú wọn sọ̀rọ̀ yẹn kọ́ lọ́wọ́ bàrà àbẹ́ akọ́jú kó sèmi àti yín náà mo ní ọlọ́wọ̀n bá Allah tó bá forí jì èèyàn tán yóò tún wá lẹ́yìn ìgbà yẹn àmọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn ọdún ń gbé bẹ́ẹ̀ ẹ̀yin la ti ń bẹ̀ látàárọ̀ ó dà ó ti gbọ́ ó ti tán nù mí ṣùgbọ́n gbogbo ibi tí màá bá ti rí sójú báyìí á ẹ̀sọ́ kọ́kọ́ mọ́rin síbẹ̀ sàkáánì mi so ó dẹ̀ ló ti tán nù ó tẹ̀rí pé ó ṣàforíjì bẹ́ẹ̀ nìyẹn àbí ṣùgbọ́n kò kẹ́ ẹ kò rẹ́dì láti kẹ́ ibi tọ́rọ̀ ju ọmọ ẹ̀dẹ́ yẹn lọ́nà irú téèyàn rí kó dá lẹ́sẹ̀ tọ́lọ̀ ń bá bá sàmójúkú tán yóò tún fi kẹ́ tẹ̀lé gọ̀fúrú rọ̀ṣẹ̀ ọlọ́run bá nìyẹn gọ̀fúrú rọ̀ṣẹ̀ ọlọ́ni iná lẹ́dínà yẹrùmọ́nà lọ́sàn láti lọ láti lè mọ̀mí láti lórí náà fi dúnìyà wọlé àkàrọ̀ wọlé àwọn ọmọ àbábùnà àbíyàn lẹ́yìn pé gbogbo àwọn àyà tá à ń ká yìí gbogbo ẹ̀ ní ṣe àtakò torí pé obviously ntàlùsù náà ń sọ ni wípé ọlọ́run ti yọ ìwé àwa Aisha kúrò níbi ìbàjẹ́ yìí kí ni ṣé àfẹ́ pe alukur'an ṣé kìí sọ̀rọ̀ ọlọ́run mọ́ni ṣé kìí sáà nábì náà sọ ká fún mọ́ni ọlọ́run wọn sọ pé iná lẹ́dí iná yẹrù mú dalẹ̀ mọ́sánná tí lóko fìlà àlùmọ́sánná àwọn ọmọlúwàbí tó yẹ pé ilé ọkọ náà fìdí mọ́ aluminati ìgbàgbọ́ wọn ní ọlọ́run bá dúró pátápátá tán àwọ̀ tó tán wò sí wọn rìnrìn wọn ṣe kébékébé algofilat kódà wọn mọ̀ páyé bá bàjẹ́ lọ gan ẹ fáwọn bàbá yẹn ọlọ́run bá ọlọ́run gbogbo àwọn ẹlẹ́yà tí wọ́n dúró sínú ilé tòótọ́ ọlọ́run mọ́sàbí tó wọn tẹ́ ẹ bá sọ nǹkan míì létí àwọn ẹlẹ́yà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn mọ wọn mọ tí ń ṣẹlẹ̀ nígboro wọn mọ ní tí ń lọ nígboro lẹ́yìn kan wà nulẹ wọn kan dìrẹ bẹ sọ́dọ̀ Ọlọ́run kan kí alukur'an kan sàlùwàlá kí wọn yẹn dùn ha àfẹkọ̀kan tán bá ní bùkátà láti gbọ́n ta wọn yìí sẹni tí wọn jáde fòkì fòkì fòkì àìmọye ọ̀rọ̀ alfàṣà ni wọn gbọ́ tàn tí ara wọn gbọ́ rí àìmọye ìran fàṣà ni wọn wò rí àwọn ẹni gọfilat gọfilat tó lọ ń pè wọn yẹn sẹ́yìn pé tó bá ta bá fẹ́ tu ní literally wọ́n lè mọ̀ pé àwọn afọnufọ́ra ní tí wọ́n fọnufọ́ra sí ni pé wọ́n mọ ìbàjẹ́ wọ́n dá ìbàjẹ́ mà wọ́n mọ nkẹ́kẹ́ wọ́n mọ bó ṣe ń ṣàgbèrè wọ́n mọ tó ń ṣe wọ́n mọ báwo náà ṣe ń ṣe gan pé wọ́n ní táwọn ẹ̀rẹ́ kan tó máa ń ṣàgbèrè wọ́n wá sí báyìí wọ́n mọ̀ kẹ̀kẹ́ nípa rẹ̀ ìtọ́nà òun fi ń ròyìn wọn nìyẹn àlèmọ́ sanat àwọn obìnrin rẹ̀ tó pé jẹ́jẹ́ wọn náà jókòó sínú ilé ọkọ wọn muminat wọn gba ọlọ́run bá wọn gbọ́ gọfilat wọn mọ̀ sí bàjẹ́ báyé ti ń ṣe bí wọ́n ti ń wí wọn mọ̀ kankan nípa rẹ̀ kéèyàn sì wúru àwọn ọlọ́ọ̀ni gbogbo àwọn èèyàn pátápátá tó bá ń lọ jurú àwọn èèyàn àwọn báyìí tó bá ń lẹ̀ mọ́ wọn òkú sìnà pé wọ́n ṣe ń tí ò dáa ọlọ́ọ̀ni lórí inú fi dùnìyà gbogbo ọrú àwọn èèyàn yìí a gbé wọn ṣépè láyé ìpè ó máa jẹ́ tiwọn láyé wà láàánú àlèbọ́dún àrùn rahmatillah gbígbé jìnnà sí àánú ọlọ́run gbígbí jìnnà sí ìkẹ́ ọlọ́run yóò máa jẹ́ tiwọn láyé wàlẹ̀ àkàrà àti níjàgbà kìíyàmà ọlọ́run kò tán síbẹ̀ o wàlẹ̀ hùm àdáàbùn àdìyìm alimami bin abbas abdullahi bin abbas ó ní àdáàbùn àdìyìm àdáàbùn gẹ́rù munqati' ìyà tí ò ní stop ìnira ọba fi ilẹ̀ dè wọn torí ẹ̀ nínú tá a máa ń ṣe ọlọ́njọ́ o lóòótọ́ a lè má lè sọ wípé lágbájá alágbèrè ni ṣùgbọ́n a lè sọ pé ó ń rìnrìn àgbèrè àbígbẹ̀lẹ̀ abámúra tán tó to gbogbo ẹ̀ mọ́ra tó wá tọ́lẹ́ẹ̀dì níbi tí ọ̀wọ́ bi tó yọ ọ́ lẹ̀ yìí jẹ́ bí subhanallah èyàn ò ni àbígbẹ́ ẹlẹ́yà múra tán kí lànà bí pé wọ́n sọ̀rọ̀ láàásán ẹlẹ́yà tó múra tán tó lu pẹ̀fíìmù sára anábìíní iya zaniya alágbèrè ìyá zaniya alágbèrè obìnrin ni because àwọn ọkùnrin tọ́lọ̀ wọn bá yìí da pẹ̀fíìmù fún kí làá fi ń ṣe à ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé èèyàn ni wá àwa ń bì kán wọ̀dọ̀ wa pé ah stars mo dey like pef ni tóbìnrin bá lu pef bó ṣe ṣẹlẹ̀ yẹn náà ti ṣẹlẹ̀ pé ah alájà ẹ bá àdì rárá o ẹ wọ̀dọ̀ ẹ, ọlọ́run wọn lò ó gbogbo ẹ̀yin gbogbo ọkọ ẹlẹ́à mo yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọkọ ẹlẹ́à ẹ mọ̀ kí tí àwọn yìí bára tó bá ra kírìmù wálé ẹ gba kírìmù yẹn ẹ wò ó ẹ gbé òórùn rẹ wò tó òórùn rẹ bá ti dàbí pef ẹ sọ fún pé kò lè lò rolon àmì ìlú pef rolon ni mo lò rárá sórí n tí ó ṣẹlẹ̀ tó o bá lo pef tó o bá lo nǹkan míì náà tí èyí ṣe pef náà tó bá jẹ́ pé nǹkan kan náà ni kọ̀ndẹ́mù náà ni kí ló wá kí ló fi pef òórùn rẹ ni òun ni problem roll on tó òórùn rẹ bá ti máa rò jáde èèwọ̀ ni kẹ́ni à lò èèwọ̀ ni kóbìnrin ó lò bẹ́ẹ̀ náà ni cream cream tó yẹ pé òórùn rẹ kò tà sí òórùn pef haram torí pé gbọ́yà gẹ́gẹ́ nìyẹn òórùn yẹn náà ni ṣẹ̀rí àwọn òfẹ́ kó pẹ̀ because kò sí tó òórùn bá dé nígbà tá a bá fi wọ̀ tún tá a fi wò sí àmì tó ń rùn lára ẹ̀ kójú wa pàdé lára obìnrin tiẹ̀ báwọn. bẹ́ẹ̀ ló fẹ́ sọ pé gbogbo àwa tá a dó yìí bẹ́ẹ̀ lọ́kàn wá sì mọ́. kéde tọ́nà fi ní káwọn àwọn obìnrin ó mọ̀ déhùn tó mọ̀ déhùn tó bá ń sọ̀rọ̀. lọ́ni àwọn kan ń bẹ àrùn àrùn ó ń bẹ lọ́kàn wọn. tó bá ti ẹ ìnà á ah, títóbi fún Allah ọlọ́run bá òṣòfin kan kẹwàá bá nọ́sẹ̀nsì mẹ́ ohun obìnrin ají fìtínà lẹ̀ lára ẹlòmíì àìsàn tí ń bẹ lára kò ní lè sàúsùbìlà kò ní lè sí yóò kàn bẹ̀rẹ̀ ní àlájá ah, mọ̀tàlá káàfà aláàfà mọ̀ sí mọ̀ṣálá sílẹ̀ ẹ̀lẹ́lẹ̀ ẹgbẹ́ kí ni yóò padà gbẹ̀yìn sọ sọ́nà ni ẹ̀yin obìnrin ẹ mọ́ ní àgbèrè ẹlẹ́ àmúra tọ́kọ́ wá gẹ̀dí kọ́ máa lọ irin agbèrè nìyẹn àní gbogbo oge gbogbo ẹ̀sọ́ yín ẹ daṣọ àwọn ni kẹ́ ẹ sí yín hàn ni kẹ́ ẹ hàn ni kẹ́ ẹ fi Ah, ti tóbi fún Allah subhanahu wa ta'ala nígbà tọ́lọ́ ń kí àwọn obìnrin múmìnì tọ́lọ́ bá ń kí wọn nílọ ọlọ́run bá ní gbogbo khalkhal sẹ́mi tó ń jẹ́ khalkhal àwọn ẹ̀gbà ẹsẹ̀ àwọn ẹ̀gbà ẹsẹ̀ ọlọ́run ní pé wala yadribuna bi arjulihunna wọ́n gbọ́dọ̀ máa jẹ́ ẹsẹ̀ mọ́lẹ̀ títí títí èmi ò fẹ́ mọ̀ àwa àwa ọkùnrin náà ó pé àwa fẹ́ láàrin níbi ojú àwọn wa. ọ̀pọ̀lọpọ̀ náà tàbí ẹ ẹ ẹ ìdájọ́. nígbà tí a lè kọ ìbàjẹ́ àwọn ọkọ̀ àwọn lára àwọn ẹlẹ́yà tẹ́ pé ìwọ ọkọ ló dáràn ẹ̀. ìyàwó ẹ̀ ń búra lábẹ́ jẹ̀lúbáàbù ta ló bọ rí yìn ta ní ọ̀bọ̀ kọ̀yìn àáfà wọlé ọ̀bọ̀ sí wà sí yìn èbí wọn ní síra fún ìyàwó rẹ ń dirun ó ń so nǹkan mọ́run ta ló bọ rí yìn wọn ló dirun fún ó sì ló káre ó tún ṣetán àbú sí rumi fáì kí ni kọ́mẹ́ǹtì ẹ̀ tó ń ti àdísì tó mọ̀ pé láàánà lọ́wọ́ lè wá sílá wọ́n lè mọ̀sẹ̀ òsìlá. gbogbo orin àgbèrè iṣẹ́ àgbèrè kájà kú lára àwọn obìnrin wa ṣe rí ẹ̀há tí wọ́n gbà yẹn náà gbogbo tó kó sínú nìyẹn ọlọ́ ni wàlá tabarọ́jìnà tabarọ́jẹ̀lẹ̀jà ìlíjà ti wùlà wọn gbọ́dọ̀ jáde níjáde àwọn aláìmọ̀kan tàná wọn gbọ́dọ̀ rìnrìn àgbèrè wọn gbọ́dọ̀ mọ sọ̀rọ̀ àgbèrè kẹlẹ àmọ wa dá sàpé à òun jántó òun o òun òun bẹ́ẹ̀ ni yóò mọ sọ̀rọ̀ tẹ mọ rò pé sẹlẹ àná ìlélẹ yìí ni mo sọ fún wa pé ẹ mọ àwọn o ẹ jẹ́ wọn ó tẹ̀lé àṣẹ Ọlọ́run fúnra wọn níbi ẹhà ni o torí tẹ ẹ bá há wọn wọn wọn gbá pẹ̀lú òfin o ẹ̀yin ló wù kò wù wọ́n o ẹ̀yin ló wù kò wù wọ́n o ẹ jẹ́ wọn ó gbà á fúnra wọn bọ́lá wọn bá ti gbé kalẹ̀ yá yọ anabi yòókù làzúwájìkà wà bànátìkà wà ní sáyẹn mọ́mìnì yudnina alehina min jalabibihina ẹ ṣe wáàsí rẹ̀ fún wọn ẹ jẹ́ kọ́kàn wọn ó gbà á ẹ jẹ́ kí wọn ó gbà á kan fi sin ọlọ́run gbogbo jẹ̀lbáàbù tí wọ́n tó tó tó ṣáínṣáín tí wọ́n tó sí lára wọn ò lẹ́sàn jẹ̀lúbàbò wọn ní ẹ̀sàn jẹ̀lúbàbò ojúṣe ẹ̀yin ọkàn sí ni ẹ̀yin lẹ́sàn fún wọn torí pé nínú ọ̀nà tí ṣàìtàn ọmọ ń gbà ráwọn obìnrin mú ni pé style kan rèé eléyìí náà fine eléyìí náà fine orílẹ̀ èdè ọ̀ràn ìwọ ni kò dúró tán o ìwọ ni kò dúró tán ìwọ kan ọlọ́run bá ní ilẹ̀ lẹ́dínà yẹrìmúnà lọ́sàn náà ti lọ́gọ́ àfilà àwọn tí wọ́n lẹ àwọn múmi ní òdodo tó pé wọn dá nǹkan kan mọ̀ nínú ìbàjẹ́ jẹ́ẹ́jẹ́ wọn ni wọ́n lọ àwọn tán lẹ̀ wọ́n lóko òsìnà pé onísìnà ni wọ́n. wọn lọmọ kan ra wọn lẹ àwọn business níjó ní ìlú wa pé wọn ní àwọn wá dàpọ̀ àwọn ọmọ kan tí wọ́n sọ lọ́mọge ládùúgbò tán ti ṣe dáadáa ìsóhun ò ni sóhun ò mọ làkàṣègbè àwọn tó yẹ pé wọ́n ti ṣe wọ́n báṣabàṣá wọ́n á lọ dá sọ̀rọ̀ borí ní nǹkan tó dúró sí tó ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé ntakata bá máa ń jẹ òní ò fi lọ ẹgbẹ́ rẹ̀ mo bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àṣìlù ṣẹ̀ríà torí ìjọba ṣẹ̀ríà ò bá kàn mú ni pítọ́ ó dákọ̀ lágbájá ó wọ ẹlẹ́rìí mẹ́rin wá lórí ọ̀rọ̀ rẹ̀ ó dákọ̀ làkàṣègbè ó wọ ẹlẹ́rìí mẹ́rin wá lórí lórí ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin sì ni wọ́n mọ̀ wo kálámù báyìí báyìí nínú gbòdàdà wàhílà abdulharuka ẹ̀yìn rẹ̀ yìí ó lò sí bẹ́ẹ̀ mọ́ àmọ́ sẹ́ẹ̀ mọ́ pé nítorí bá wọlé ni ló lè fẹnu rẹ̀ sọ wàbítálí ẹni tí ìbá ti ṣe mùsùlùmí kí ló lè dá nínú ẹ̀ṣẹ̀ tí wàá tóbi ládàmbà bá dalẹ̀ kó forí yìí bí èèyàn bá ti jẹ́ kèfèrí gbogbo ẹ̀ṣẹ̀ ló wulẹ̀ ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí èèyàn bá ti jẹ́ kèfèrí gbogbo ẹ̀ṣẹ̀ ló ti dá àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run wa ń sọ ń bí pé àwọn wọ̀nyí lu'inu fi dunya wal akhirah ọlọ́run ni wọ́n ti gbèpè láyé wọ́n ti gbèpè lálìkìyàmà wọ́n gbèpè ayé wọ́n gbàtẹ̀lìkìyàmà gbogbo ẹ̀ sórí o lè sọ̀rọ̀ ó lè má sì pé ẹnìkan ló lè sọ̀rọ̀ sí má jẹ́ ojú àwọn tó ń ṣe tọ́lọ́run má jẹ́ ojú àwọn tó ṣe tọ́lọ́run ló mọ̀ ìjọnu sí àwọn náà sọ pé ti gba tàwọn náà o ṣùgbọ́n ìwọ mọ̀ sórí ibú lára tiwọn sọ pé gbogbo wa ní ìsìn à ń kírun a sì ń gbàwẹ̀ àbí ẹ dákun ta lọ́lọ́run ti gbà lẹ́rú nínú wa àmọ́ ẹnìkan kan tọ́lọ́run ti gbà lẹ́rú àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ti gbà wọ lẹ́rú tẹ́lẹ̀ yìí bá ń sọ̀rọ̀ tí ò dáa nípa rẹ̀ ọlọ́run bó bínú sí ìlọrin sọ pé iná lẹ́bí iná yorùmú náà àlẹ́mọ́sọ̀ láti lè gọ́ọ̀fì láti lè mọ́mì náà tì àwọn tó bá ń lẹ̀ wọ́n lóko òsì náà láwọn tó jẹ́ pé ọlọ́run bá wọn náà ń sìn lóyìn náà fi dúnìyà ọlọ́run ni wọ́n gbé pé ayé wọ̀lẹ̀ áàkìrọ̀ wọ́n tó gba tàlìkìyà mọ̀mọ́ ọlọ́run kò tí ì tán o wọ́lẹ̀ hùm àdáàbùn àbíyìn ọlọ́ni yawma tashhadu alayhim alsinatuhum ọjọ́ tí ẹnu wọn yóò máa jẹ́rìí takò wọn tashhadu alayhim alsinatuhum wa aydihim ọwọ́ wọn ó máa jẹ́rìí takò wọn wa arjuluhum ẹsẹ̀ wọn náà ó máa jẹ́rìí takò wọn jọ náà lọ́wọ́ bima kanu ya'malun pẹ̀lú nǹkan tí wọ́n fi ṣe tán ṣe lálìkìyàmọ̀ nínú èèmọ̀ tí ń bẹ lálìkìyàmọ̀ ó ní pé wàláhì apá rẹ ó sọ̀rọ̀ bàbá ẹsẹ̀ rẹ náà kọ́ yóò sọ̀rọ̀ tó bá máa fi ṣe so àárọ̀ rẹ náà sàn gbangba lálìkìyàmọ̀ ọlọ́run já mọ̀ pé àwọn oríkèéríkèé ara wa yóò sọ̀rọ̀ torí ẹ̀ à máa ń lo gbogbo ẹ̀ síbi tọ́lọ́ ni ètò òun fojú rẹ wò ó sàkáǹtì ẹ̀ ọlọ́run ètò òun fetí rẹ gbọ́ ó sàkáǹtì rẹ̀ wájú ọlọ́run ní tó ń fọwọ́ rẹ̀ gbà mú àkáǹtì rẹ̀ ibi tó ń fẹsẹ̀ rẹ̀ rìn lọ oríkèéríkèé ara ó sọ̀rọ̀ tó bá dà kí á mọ̀ àyà tó sọ bẹ́ẹ̀ nínú alukur'an ó pọ̀ inú sọ́tìlẹ̀ yàsín ọlọ́ọ̀ni yawma nakhtimu ala ala afuwahi a sọ àgádágodo sí wọn lẹ́nu wàyùkẹ̀lẹ́múná ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ni ó mọ̀ sọ̀rọ̀ bí máa kánú yẹ̀kṣìbò àyà mi náà tó wá wà ń wọn náà ń tó náà rí oríkèéríkèé ara ń sọ̀rọ̀ lànà bìbí sí wa létí pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar ẹ máa kà pẹ̀lú kàáyún ẹjú tẹ̀sùn bá alẹ́ ẹjú tẹ̀sùn bá alẹ́ ànábì ní gbogbo òun sọ̀rọ̀ tó bá dà nìkìyà kò make sense àbí pé kà ń sọ̀rọ̀ kò make sense kò lè make sense torí ẹ̀ ló fi lè comprehend ọlọ́run ó kàn gbá náà ni pé tọ́ àmàna àti nígbàgbọ́ pé Kùránì sọ pé ẹsẹ̀ ó sọ̀rọ̀ ọwọ́ ó sọ̀rọ̀ etí ó sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ ọlọ́wọ́n ni wà láti tẹ́kọ̀ọ́ fún wọn láìsí alákàbí iná sámà wal basara wal fuada kullu ulaika kana anhu mas'ula gbogbo e, gbogbo oríkèéríkè ara pátápátá lọ́ọ̀bà aláṣọ àtàlá yóò lè kó sọ̀rọ̀ kó má dẹ̀ lè kíá ọwọ́ sì wọ́n káàlẹ̀ káàlẹ̀ àwọn ọmọ ọjọ́ bí aṣẹ́gbẹ̀gbẹ̀ àlílà ọgbà astagfirullah tó wẹ̀lé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Hello. Okay. No. Alhamdulillah. Allahumma. oníbèrè béèrè pé ọ̀rọ̀ pé ànábì Muhammad sallam ó padà fẹ́ Zainab bintu Jahsh ọlọ́run bá ní nígbà tí Zaid tí n tó dẹ̀ wọn àtìyàwó rẹ̀ pọ̀ tó ti tán zawajinakaha àwọn ọlọ́run afẹ́ fún wa nàbì torí pé anábìwá Muhammad sallam anábì náà ti ń fìl gẹ́gẹ́ bí ọmọ ìdìnnà ṣe máa fi pé àti ah, gbọ́ pé pé Zaid ni wàá fìyàwó lẹ̀ èmi ò bá fẹ́ ọlọ́run wá sọ pé ah, ṣé torí pé wọ́n pè ní àwọn wà ọlọ́run gẹ́ clear rẹ̀ dáadáa ní alukur'an ọlọ́run pé kó lè bá a clear pé zaidu yìí sọ ọmọ rẹ̀ ó wà lára reason tá a fi ni pé ìwọ náà ni kò wá fẹ́ a fẹ́ fi clear lẹ̀ because nísìn ṣe àwọn pé láàrin tiwa nísìn inú tó lè jẹ́ problem ni pé káàfà akọ́yàwó lẹ́nu sí kọ́mọ kí wọ́n fẹ́ ṣe àwọn ah ah subhanallah àbí kò sí subhanallah kan bẹ́ẹ̀ tọmọ kí ó náà bá sí kọ ní Yorùbá ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀gbà ẹlẹ́gbàá ìwọ sì lè fìyàwó lẹ̀ ní ìsìnkí fífẹ́ nígbà tó bá tẹ̀mí lọ́rùn àbí ẹ̀kọ́ so ọlọ́run fẹ́ fi clear pé kìí ṣe haram òun ni wípé ẹni tí ì bá ṣe ìbátan ẹni no matter àsúnmọ́ tí ò bá àjọ wà láàrin wa tí aáwọ̀ bá wà tí wọn ò nífẹ̀ẹ́ ara wọn tí àjọṣe ìbágbépọ̀ wọn ò rọrùn tí wọ́n fa kọ́lẹ̀ tí wọ́n bá rò pé o lè manage ẹ̀ o lè fẹ́ kìí ṣàràmù fún ọ kìí ṣe àràmù fún ọkọ òfẹ so ó wà lára tó lọ fẹ fi clear so kìíní yẹn náà nábì ti ń filẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam bí ah, a ti gbọ́ bí Zaidu ṣe wá súnmọ́ mi tó yìí kó wá já sí pé yóò wá fìyàwó lẹ̀ èmi nígbà tó wá fẹ́ ọlọ́run wa lè sa wàjìnàkà ha nítorí olóòfẹ́ sí ayọ̀ǹda fẹ́ ìwọ náà ni kò fẹ́ so anabi náà feel like that ọlọ́run bá aláṣọ mọ́tà lọ́gbẹ̀ẹ́ kó fún alẹ́ Muhammad sallallahu alaihi wasallam وعليكم السلام نعم Thank you. kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí i nísìnyí mi gbọ́ àlùwàlá àlùbárà yé pé kì í ṣe gbogbo àwọn èèyàn tó bá pera wọn láàfa òun lálejò máa ṣe òun náà ni àjọṣepọ̀ wa lè bára wọn mu àbí ẹ̀kọ́ tán àwọn kan wá ń wò pé aláṣejù ni mí àgbà kan ni mo rí wọ́n wò mí kí wọ́n kọ̀kọ̀ mi láṣejù ni ẹgẹ́tẹ̀ ìyẹn ò lè change stand mi torí pé mo mọ tí mò ń ṣe níbi ẹ̀sìn mi ní tí mo sì ń ṣe ó lálàyé ó sì lẹ́rìí so èèyàn ní bìkítà náà ọ̀bìtálí àwọn tí ò bá lè yé àwọn kan bẹ tẹ́ pé ọ̀rọ̀ ò lè yé torí pé ní tí ò wọn ní ẹ̀sìn gan kẹ́ tó ka àlùbàlà àlùbàlà gan pọ̀ ẹni tí ò kírun tí ó gba àwẹ̀ tó kàn náà pé ah, mùsùlùmí ni mí o ah, ọlọ́mọ yà wọ náà mùsùlùmí lèmi náà mo ti wà yìí èkó rà gan ah, mo máa pe irun irun mi gan tí èpè gan mọ́ bẹ́ẹ̀ lọ́hùn irú eléyìí ní ìsìn ọ̀rọ̀ àlùwà láàbàárà ẹ̀ lè máa explain fún un kọ́sọ̀ náà rẹ̀ jìn ọ̀nà rẹ̀ jìn ìgbọ̀nsẹ̀ tí ò tí mọ̀ pé ọ̀ràn yẹn ni kóhun kírun lẹ́ẹ̀ márùn lójúmọ́ tẹ́mọ̀ wá sàlàyé àlùwàlá àlùbárà kí ló mọ̀ so ọ̀rọ̀ ọ̀nà rẹ̀ jìn kó sì ẹ̀kọ́ máa kírun ìbárun rẹ̀ pé náà sí ọlọ́ọ̀rà náà 最好拿一点不必乱想的一个给他一个传达太多话了，因为以上的话要可以。另外，我觉得上上我上上我们，然后我喜欢变化，因为学校。ẹlẹ́ aláàkì tó wọn àti àfa bá ń jáde kan fara wọn lọ́wọ́ ṣùgbọ́n àáfàá máa ń wò pé à ní ìran yẹn bá rí tọkọtìyàwó kì í ṣe gbogbo ẹni tí ń wò wọn nínú wọn dùn ànábì tó sọ pé àlàáìnú àgùn because ẹni tó bá jẹ́ àìnú nísìn tó náà ti wà ní márèjì rí tí márèjì wá ní problem tó bá rí ọkọ àti ìyàwó kan tá lọ yà pé ah èmi àtọkọ òun náà dẹ̀ ti èmi àtọkọ mi náà dẹ̀ ti ṣe báyìí rí o káwa náà tó jà káwa náà bá jà ní ìsìn bí ẹ ti wà òun sì bá wọn parí ẹ̀ tì wọ́n sì lè jà lóòótọ́ ntọ́kọ̀ ń kwáyà yẹn wàláì ó súnmọ́ dòdò wàlá sòtẹ́ èèyàn bá rí sá fún èèyàn bá rí àpọ́ìn ní ti gbogbo náà torí pé ìyá náà wọ́n níyàwó náà wá fèsì pé àti ah, bá ń sá scar à ń sá scar lóòótọ́ ṣùgbọ́n náà kéèyàn wà alẹ́ ṣàdà so àwọn méjèèjì lójọ ní point àbẹ́ẹ̀kọ́ à ń sá scar lóòótọ́ ẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ntọ́kọ̀ ọ̀rùn correct ní tíyàwó náà sọ correct kí ẹ ti gẹ̀tẹ̀ so bóyá téèyàn bá kọjá láwọn ibì kan téèyàn bá ráwọn èèyàn kan téèyàn gbà lágbájá mo mọ̀ ọ́ ìkú lọ́kọ̀ ẹ̀ lù jáde kí wọ́n tó pín yàwó tó lè mọ̀jẹ̀ ń fa ọ̀nà bí. sọtẹ́ bá ti fara yín lọ́nà tán fọ́jà aláàmọ̀ ṣàǹfààní nítorí pé kẹ́mọ́ ti fara yín lọ́nà bímọ járadùkọ ẹjọ́ ń lọ lásán ẹlòmínú ronú bí a ti sọ yìí náà so èyí tó dáa jù náà ni pé kéèyàn má dákẹ́ àtìkáà ní gbogbo ìgbà so wallahu a'lam ṣùgbọ́n kò sẹ́ni tó ṣe mistake inú àwọn méjèèjì Thank you. èyí tó tẹ̀lé nígbà bó bẹ́ẹ̀ sì sí náà nìyẹn wọ́n gbé nǹkan ara yín ẹ̀yẹ̀ wù wọ́n wá ẹ wá gbé fún wọn lẹ́yìn tán eléyìí ní ọ̀tọ̀ níye tó ń bá yẹ kó ń bá ń bẹ̀ ọ̀tọ̀ níye tó ń bá ń bẹ̀ ẹni tẹ́ bá ẹni tẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ òun sọ pé òun kò pé síbẹ̀ òun kò pé síbẹ̀ kó lẹ́ni bẹ́ẹ̀ ṣe. so Yorùbá ní agbowó kà òun ló le ẹni tó gbowó tí ò ká tó dà sápò òun ló le tó wọ́n bá sọ pé ó wò pé ẹ èmi ò ká ọ̀gbẹ́ni ìwọ ló sọ owó ìsàn torí pé Yorùbá gbà wípé tán bá fi owó ràn yàn tán bá kówó léèyàn lọ́wọ́ ó kà á wò ara aládàbí ni torí pé tó bá jiyàn tó àyàfi kó o pè é níbẹ̀ tó bá ti ní nǹkan tó lè túwò ní tàbí bí wọ́n ti páàkì ẹ̀ tó o pè é èmi ò yẹ owó bí ẹ ṣe gbé fún mi mò ń gbé bọ̀ o lójú ẹni tó gbé rán àti lójú ẹni tó ń lọ gbé fún tó bá ti ní à ẹ máa gbé bọ̀ kò sí problem tó bá yẹ wò kó o máa yẹ tí ń bẹ ń bẹ dàpọ̀ yorùbá sọ pé èèyàn máa ń kàkó làwọn so ìwọ náà gba òǹkà so ìwọ ló padà responsible fún nǹkan yẹn wàyí ká lọ kọjá pé àyàfi tẹ́ ẹni tó gbé fún ẹni tó ní kó o bó ń gbé wá tó bá lámòjú kó o lòkùn nítorí pé o assist ẹni tó bá consider pé ah, ó lè assist mi nílẹ̀ bá ń o o lè ní no problem ṣùgbọ́n tó bá fi pé rárá ó bá fi fẹ́ dìjà láàrin ẹni tó gbé lọ́dọ̀ rẹ àtẹni tó ní kó gbé fún ẹni tó ní kó bóun gbé ìwọ ló ṣẹ́tù àníyàn ìwọ ló ló faradì torí pé nínú ládàbí so ó yẹ kó o yẹ wò ni èdè tí mo sọ yìí náà ló ládàbí ni o èyí sì nínú ẹ̀sìn o so nínú ẹ̀sìn kì í sọ̀rọ̀ fún ọ torí pé o gbàṣẹ ọkà assist ni àbí ah, ṣùgbọ́n tó bá fẹ́ tọmọlúwàbí ara rẹ̀ ẹ̀mọ́ kò sí problem èló ni kíní ọ̀hún màá responsible fún pé kó o fi mọ́ jẹ́ káàárín ẹ méjèèjì kó dàrú kán sì mọ́ kẹ́nìkíní ẹ̀ kìnìún kán mọ̀ sí mọ́ rò pé bóyá àbí wọ́n ló jàǹbá àwọn sọ̀rọ̀ bá àwọn. alaikum salaam. جلباب نعم wọ́n àwọn yóò ṣẹlẹ̀ à a lè kó wọn lẹ́lẹ̀ à torí pé wọ́n da nǹkan bojú àbí ṣùgbọ́n nínú òfin ṣẹ̀ríà wọn kì í ṣẹlẹ̀ à torí pé tí wọ́n wọ̀ ọ̀hún nǹkan náà fi ń pè yàn lẹ́lẹ́yà wọn à wọlé fàlà wọn à wọlé fàlà wọn wọlé fáwọn ọkọ wọn ni because ọkọ wọn ni ò fẹ́ kẹ́lòmíì rojú wọn ni wọ́n fi bọ wọ́n fi jẹ́ pé ọ̀wọ́ ojú wọn náà ni wọ́n bò tó bá pẹ́ tí Allah náà fẹ́ ṣe ni gbogbo ẹ̀ṣọ́ wọn pátápátá àtọjú àti gbogbo ẹ̀ ni wọ́n bò títà láàánú ọ̀ṣọ́ wọn kankan ẹ̀dẹ̀ ní rí níta so tá a bá sọ pé àwọn tí wọ́n bojú tí wọ́n pé wọ́n kàn tó sáínsáínsì ni wọn ò lẹ́sàn ẹ wá tó ń sọ̀rọ̀ àwọn tó ń pé àǹkárá náà wọ̀ sáínsáín ni kíní ẹ̀yìn wọ́n wọ̀ wọ́n wá àwọn èèyàn ò tiẹ̀ síbẹ̀ rárá so àwọn yẹn ń kàn ń àwọn náà kàn sáà ń ṣe nǹkan kan tí wọ́n jọ nǹkan táwọn yẹn ń ṣe ọláàlà ojúṣà kùnà. Thank you káfẹ́ sí kíni pẹ̀lú ara wa ok pápá fẹ́ bẹ̀rẹ̀ naam ọ̀rọ̀ tó lẹ́rìí ni anabi wa muhammad salam anabi ni man bada'akum bil kalami qabla salami fala tujibu ẹ mú lọ dáadáa o ànábì ní ẹni tó bá bá yín sọ̀rọ̀ láì kọ́kọ́ sálámọ̀ sí ẹ má dá lóhùn hadith sahih ẹni tó bá bá yín sọ̀rọ̀ láì kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ onísìn tẹ́ ẹ̀ bá sálámà màá kàn ra mọ́ dáhùn ni ẹ mọ̀ pé kí n wá ṣe fún imam ẹ mọ̀ rò pé ẹsẹ̀ ni èmi ládìsí ni kété pé ẹsẹ̀ ẹsẹ̀ yín náà mistake tẹ́ kàn sí náà nù ṣùgbọ́n àá kọ́kọ́ máa dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀ náà so ó lẹ́rìí dáadáa ẹ kọ́kọ́ sálámà kẹ ẹ tó sọ̀rọ̀ so níbòmíì asàlámù kọ́bìlálì kàlámì asàlámù kọ́bùlàlì kàlàm ṣùgbọ́n mo ṣú ọ̀pẹ nọ́ọ̀sù talákọ̀ọ́kọ́ tí mo sọ yẹn nọ́ọ̀sù tó sọ yìí ni ìwáyà tó lálàáfíà ni mi ìwà lè sọ eléyìí o ṣùgbọ́n man bada akumuli kàlàm kọ́bùlà sàlàm fàlà àtújì ẹni tó bá kọ́kọ́ bá yín sọ̀rọ̀ láì kọ́kọ́ sálámà ànábì ni ẹ má dà lóhùn gbogbo ayé jámú lọ́wọ́ báyẹn o sọ ọlọ́run ń dè fún wa jazakumullahu khairan alaikum salaam. ọlọ́run adam àwọn èso alákọ̀wé àbú umu ká máa pera wa bẹ́ẹ̀ ṣé ìrẹ̀rí àgbà wọlé èmi orí nǹkan tó takò ní ṣẹ̀ríà torí àbúsọ̀fíà ọmọsọ̀fíà ebe àkànjẹ kúrú ni àbúsọ̀fíà náà lásọ di àbú ọmọsọ̀fíà náà lásọ di ẹ́ẹ̀ but àbú mi àbí èyí kí látà èyí fúnra pẹ̀lú ẹ̀ kódà kó jẹ́ pé ìbò náà ni pé dádì mọ́mì dádì Túndé mọ́mì Túndé ẹ wá ṣọ̀tẹ̀ sí dádì ṣùgbọ́n tó bá ti di dádì wa ẹ̀ ti ń dàrú bá wọn ẹ gbọ́ tíyàwó bá ń kọkọ rẹ̀ ní dádì wa ó ti ń dàrú bá wọn tó bá ní dádì tó dé that's not for them even though it is not romantic enough Islam náà sì ń fẹ́ káwa romantic Islam náà fẹ́ ká sí kí ni káwa romantic pé kó jẹ́ pé a mọ̀ pé àwọn ìyàwó wa àwọn ìyàwó wa náà mọ̀ pé wá pẹ̀lú gbólóhùn tó lọ pẹ̀lú ìfẹ́ ànábì máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ naam so ànábì ó kò yàwó Aisha ya Aish naam so ya hibbati ya habibi ya Kolbi, so ìfẹ́ mi ọkàn mi eléyìí sára mú o kìí ṣe àrá mú o nínú àwọn gbólóhùn tó dáa tá a lè lò ó máa ń jẹ àwọn obìnrin máa ń láìkẹ̀ gan-an. àwọn ọkùnrin láàkíà àwọn obìnrin máa ń láìkẹ̀ gan my love wọ́n láìkẹ̀ wọ́n láìkẹ̀ so kì í sí ni ká ṣe so tábìlì ní àbú láìkẹ́ àbú ah, sọfíà ló gbà umu umu sọfíà náà ní èròǹgbà rẹ̀ kì í sí pé àbú mi àbí kí ẹran pé ìyàwó umu mi ìsúkè ti ń wọ rárá báwọn ọlọ́run kó ọ̀rọ̀ ok bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé àwọn Iran àti amẹ́ríkà jogún ìjà kọra wọn ẹ kí ni kó wá jẹ́ stand wa ọ̀tá tẹ ọ̀tá bá pé méjì àbí tí dọ́ọ̀rù bá pé méjì ìnira bá jẹ́ méjì ìkan wá fúyẹ́ nàám jù kan lọ téèyàn bá lọ́tà méjì ìkan ó sì ṣe manage ìkan ò ṣe manage so táwọn méjì bá dojú ìjà kọra wọn ìwúlẹ̀ yóò sọ̀pọ̀tì ní tó ṣe manage ní tí ẹ̀ kọ́kọ́ bá yé lè jẹ náà ṣẹ̀gẹ́tẹ̀ so torí pé bóyá ilé nísìn bóyá òun ìtọ́jà kìí sì tójú bọ dúkìá òní dúkìá ṣẹ̀gẹ́tẹ̀ ọ̀tá ilé yìí nísìn ọ̀tá lòun náà àmọ́ kìí tójú bọ dúkìá òní dúkìá ẹ̀gẹ́tẹ̀ ṣùgbọ́n eléyìí táàyè bá gbà gbogbo dúkìá lọ́fẹ́ gbà ìwọ wá ní tó tèkì láti withstand ẹ̀ ó lè bá a fà á a mọ̀ bẹ́ẹ̀ náà fún wọn lábẹ́nu pítọ̀ báyé ilé yìí àmọ́ kẹ́sì pé èèyàn rẹ̀ nìwọ náà so stand tá a mú nìyẹn yẹ́rì tẹ́ bá ka ìtàn ẹ mọ̀ pé àwọn náà wọ́n ṣe dáadáa sáwọn mùsùlùmí rárá kódà ń tá amẹ́ríkà ò ṣe àwọn ṣe because time kan wà ní Syria Yemen àti Iraq wọ́n pa àwọn àfáàlù súnà bíi wọ́n dùn wọn báyìí so amẹ́ríkà náà ni àmọ́ àwọn náà ló fi fọ́ǹsì nígbà náà wọ́n á ní support amẹ́ríkà wọ́n mọ̀ sí sẹ́yìn gbogbo àwọn kan yẹn is a world politics kálá subhanahu wa ta'ala so kó mọ̀ dẹ ọ̀tá kó mọ̀ dẹ sí wa àti tilé àti tìta kọ́ lọ́mọ jẹ kán ráàyè lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wọ́n subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu kíákíá alaikum salaam. Yam kini. Naam. Téèyàn bá ka Suratul Kahf ní òrùjọ Júmọ́ ṣó lẹ́rìí. Wallahu alam, rìwáyà kan gbé kíkà rẹ̀ wá lóru. Rìwáyà kan gbé wá àmọ́ ìwáyà ẹ̀ ò lálàáfíà tó eléyìí tó sọ pé ọ̀sán áàkìrò mọ́ yàní ìtọ́látò àléyìí nǹkan tí mo mọ̀ last níbi mọ́sálà yẹn ni pé àdìsí kan wà tó gbé òru wá nípa kíka suratul Kahf àdìsí kan sì wà tó gbé ọ̀sán wá àmọ́ àṣà ti yẹn ní tí mo mọ̀ ni pé àdìsí tó gbé ọ̀sán wá ó lálàáfíà ju àdìsí tó gbé òru wá lọ wàlàhálà bóyá àwọn àfáà tó ti wá review tí wọ́n ti fẹsẹ̀ pé àdéhìsì yẹn tàbí pé pé n padà ka àwọn ọ̀rọ̀ míì tí wọ́n fi sọ pé àdéhìsì yẹn lálàáfíà lórí ẹ̀ mi mọ̀ ṣùgbọ́n tí mo mọ̀ ni pé àdéhìsì tó wá tó wá ní ọ̀sán ó lálàáfíà gbé tó dákọ̀ òun lọ wọ́n lọ wàhálà wàhálà. ẹ kíkà lóru àti kí àrùn lè ná ṣẹṣẹ kò bá kà ló kò bá jókòó kà lóru because ẹ rí mo mọ sọ̀rọ̀ kan pé inú kẹtùmọkẹta get right ṣe Eh? ṣe tí wọ́n ti lé kí àmú láì kì í ṣe sọ̀láàtù nìkan ló mú sọ̀láàtù láì kìrọ́ àti kùrán lóru náà ara kì í àmú lẹ́yìn àdúrà ṣíṣe lóru náà ara kì í àmú lẹ́yìn kì í ṣe ìhun nìkan òun ni tán à tí wọ́n fi sí òru gbogbo iṣẹ́ rí òkú tìláwàtò kùrán gbogbo ìpàtà òun náà ló wà lọ yálà orí ìròlé wọn ti wá kà ní o àbí kọ́ ìyẹn jókòó kan ni o ìyẹn sàkà sọ́ọ̀tì káàfù سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك عليكم ورحمه الله وبركاته Thank you.